gẹ́mọ̀ ẹ sọ pé ọdún là ń ṣe ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a ní ṣe kó tó di pé a máa tẹ orin ọlọ́kan òjọ̀kan fún wa tí a máa fi ijó sára nítorí pé mi bá ti ń ríjó ìtókù òkèrè adúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n ṣe olùgbọ́wọ́ ètò iléyá tá à ń ṣe lónìí mo gbà á ládùúrà ẹ pé kò ní jáṣe mọ́ fún wọn àti gbogbo àwa tá à ń gbọ́ mi àtàwa tá à ń wò mí gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ dìde ẹ tí ẹ ti ọwọ́ bá pò tẹ́níà ní dine minute yẹn ni pé àná ni mo rántí àná ọ̀hún lẹ́yìn tí mo parí ètò ni mo sáré pè wọ́n pé bó o ni tí wọ́n dẹ̀ dá mi lóhùn ṣáà pé mo sọ lórí ètò lánàá wípé àná náà ìjẹta ìjẹta tí mo parí ètò ni mo sáré pè wọ́n tí mo ní àọ́lá máa ní iléyà mo sì ti gbàgbé nítorí pé gbogbo nǹkan tó wà lágbárí mi rédíò ló wà lágbárí mi bí àwọn kan bá bá mi sọ̀rọ̀ kan bó bá tún rán mi létí padà mo ti gbàgbé gbogbo bí gbogbo ẹ̀ ṣe máa dùn tó ṣe máa dán ló wà mi àwọn tó bá súnmọ́ mi dáadáa máa mọ̀ gẹ́gẹ́ mo yín sọ pé mo pè wọ́n ní die minute wọ́n dẹ̀ dá mi lóhùn lágbára elédùnmarè ìbànújẹ́ ó kéré tóbi kò níyàlẹ́ ìdẹ̀yìn o mi ò ní wáyé tí o ẹ wà ní sin òkú ọmọ lójú ẹ̀mí yín lágbára elédùnmarè iṣan máa jiná fún yín jẹ o lágbára ọlọ́run iṣẹ́ yín kò ní dìṣẹ́ àwọn èèyàn wọn ò ní máa káwọ́ lé yín léjìká báyìí kọ́ máa ní ẹ̀pẹ̀lẹ́ kú rọ́jú lágbára elédùnmarè kò ní rí bẹ́ẹ̀ fún yín gbogbo bẹ́ẹ̀ bá ti ń lù báyìí yóò mọ̀ ọdún ni ọkàn yín á balẹ̀ inú yín á dùn kálẹ̀ mi ò ní wá yín tì ẹ̀ ní wémi náà tì gbogbo ẹ̀yin olùgbọ́ atẹ́fẹ́ ṣe tó jẹ́ pé ipa kun yín ọlọ́run olódùmarè ọlọ́jọ́ òní yóò bá mi ràn yín lọ́wọ́ yóò bá mi lànà ayọ̀ fún yín jẹ́ ń sọ bẹ́ẹ̀ iléeṣẹ́ tẹ̀dẹ̀ ń ṣe fún àwa náà tẹ̀ ń ṣe fún hmm, àwa náà kì í ṣe abáramóore jẹ wọ́n ní yin nìkẹ́ni kó lè ṣe míì mo gbà ládùúrà yìí pé bá a ṣe ń lọ sókè tẹ̀ ń gbé wa ga ẹ̀yin náà ẹ̀ ní relẹ̀ o hmm, gbogbo ọwọ́ tí ó mú owó jáde tó ní pé àtẹ́sí ó yá èmi náà máa ṣe nínú ilé tó fẹ́ ṣe yìí torí tó bá yẹ pé lómi náà ni à ẹsẹ̀ wa ń sọ fún mi ní ìsìn kò pọ́síbù ẹ bá sọ pé kò pọ́síbù kò sí nǹkan tí mo fẹ́ ṣe lóòótọ́ mo sọ fáwọn èèyàn gbà yẹn pé tó bá di nígbà tá a ṣe tìtúnu àwẹ̀ mú ní à tó bá dìgbà léyà o pé a máa fún àwọn èèyàn ní ìtọ́jú ti ìtúnu àwẹ̀ lọ mo sọ ni mo mú wá bí àbá ni ṣùgbọ́n ọlọ́run gbà fún wa gbogbo àwọn tí ọlọ́run wá lò fún iléeṣẹ́ yìí mo ní láṣẹ elédùnmarè láti odò inú mi báyìí ni mo ti ń sọ ẹ wò ó gbogbo ogun wàhálà ogun ìdààmú àìnífọ̀kànbalẹ̀ ẹ láti òní lọ lágbára elédùnmarè ó dìgbò rere ire tójú owó rí báyìí ayọ̀ ìdùnnú ìfọ̀kànbalẹ̀ ìgbéga ló máa jẹ́ tiyín ọlọ́run á bá mi bu omi rin ilẹ̀ yín ẹ wà ní wọ́wọ́ tì ẹ ní náwó kọ̀ọ̀tàn kẹ tó rí mi àṣẹ ti gùn o bí ó ṣe rí nìyẹn lágbára elédùnmarè torí pé pẹ̀lú inú kan bíbélì ní pé kákanlẹ̀kùn òun yóò ṣe fún wa oníkábèrè òun yóò sọ òun oníkábèrè olóhùn yóò fi fún wa mo wá ń béèrè ni ìpè lágbára elédùnmarè gbogbo eléyìí tí mo wí àrò ti rọ̀ mọ́ bí ó ṣe rí nìyẹn ẹ ní táwọ́ náà o hmm ẹ ní rùkú wọlé ẹ ní rùkú jáde ọkàn gbogbo yín á balẹ̀ iléeṣẹ́ yín wọn ò ní fi bú yín kò wá ní bàjẹ́ ó ti mọ̀ ọ́ ṣe kò mọ̀ ọ́ ṣe mọ́ kò ní jẹ́ ti yín kò ní jẹ́ ti gbogbo wa pátápátá àdúrà gbogbo wa gbà mo dúpẹ́ o ẹ ṣe gan-an ni torí tí ò bá sẹ́yìn kò sí èmi kò sí nǹkan tí mo lè ṣe. ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn ọ̀rọ̀ ṣùnùkùn lẹ́yìn ọ̀rọ̀ ṣùnùkùn èmi ọ̀rọ̀ ṣùnùkùn lẹ́yìn sẹ́yìn ètò you máa fún ẹ lọ́gbọ́n á fún ẹ ní ìmọ̀ á tún fún ẹ ní òye látọwọ́ ní èyí ẹ gbàṣàdá nílùú Amẹ́ríkà yà wù àyè ẹnu ẹ̀rọ kọ́ máa gbọ́ ẹbí ilẹ̀ bí aláìsàrè pé máa gbọ́ ọ̀rọ̀ sunukun yẹn kó o máa fọ́n kó o bá la fọ́n wà á kó wọ́n dùn yẹ kò lè ka yé sábà gbọ́ ọ̀rọ̀ sunukun. mo kí yín wọ́n ní àmì yà láàwù wọ́n ní gbogbo ànífẹ́ lè ṣàṣe mọ́ o wọ́n ní akú ọdún akú ìyèdùn wọn náà kàn wá balẹ̀ àmì o wọn náà wá balẹ̀ olórí fọ́stà mo dúpẹ́ lọ́wọ́ yín mà á akú ọdún mà o ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ẹ o mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín gan ni fún àtìlẹ́yìn tẹ́ ẹ ṣe nígbà tí mo gbé sísítà mi ìyá tó yé kébù wá sí sí mẹ́ṣọ́ kò ní tán bẹ́ẹ̀ máa o kò ní tán bẹ́ẹ̀ o eh, mo ṣe máa kàn sí yín ṣùgbọ́n iṣẹ́ ló pọ̀ lọ́wọ́ mi stúdíò wa ìyẹn abínibí à ń túnṣe lọ́wọ́ òun lè ṣe rí mi ní first studio tá a kọ́kọ́ ń lò nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ ṣùgbọ́n lágbára ọlọ́run ẹ̀yìn lọ́sẹ̀ tó ń bọ̀ eh, a máa padà sínú stúdíò kejì ìyẹn abínibí studio abínibí náà la wà bọ̀ stúdíò wà lélẹ̀ èyí lè tá a kọ́ ń lò ní tá a pè ní tẹ́sí ṣòun gbà yẹn eh, òun ni mọ́ adúpẹ́ lọ́wọ́ yín fún àtìlẹ́yìn tí ẹ̀yin náà ṣe fún wa kẹ́mọ̀ yín sọ pé adúpẹ́ lọ́wọ́ gba àwọn tí wọ́n fún wa ní ẹ̀bùn owó pé ká fún àwọn èèyàn ẹ ní báyìí a ti rí èèyàn mẹ́ta wọ́n ti di mẹ́fà ṣùgbọ́n àwọn tó tẹ́ẹ̀sì mi à ní fún wọn ní owó o mo ti sọ fún yín ẹ má tẹ́ẹ̀sì mi ẹ má tẹ́ẹ̀sì mi tẹ́ bá tẹ́ẹ̀sì mi ẹ lè gba owó kankan ẹ pè ní tẹ́ bá pè ẹ mú ẹ tẹ́ bá ti pè wọlé ìgbà náà la máa mọ̀ pé ókè o à a máa fún yín ní owó ẹ pè wọlé àwọn èèyàn àtirẹ́ni tó jẹ five thousand àtirẹ́ni tó jẹ three thousand àwọn tó dẹ̀ fún wa lówó yìí àti dúpẹ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ẹ̀yin tí ẹ̀ ń tẹ̀ mí láago tẹ̀ ń tẹ ẹ ń tẹ́ẹ̀sì mi èmi náà fẹ́ mú nọ́mbà èmi náà fẹ́ mú nọ́mbà kò wọ́ọ̀kì bẹ́ẹ̀ o ẹ jẹ́ n sọ fún wa kò wọ́ọ̀kì bẹ́ẹ̀ rárá kò wọ́ọ̀kì bẹ́ẹ̀ mo bẹ̀ yín torí ọlọ́run ni kò wọ́ọ̀kì bẹ́ẹ̀ ẹ pè wọlé ẹ bá sì ti pè wọlé ẹ wá mú nọ́mbà ìgbà náà lẹ bá gba owó ẹ bá sì ti gba owó yìí hmm? ló bá jẹ́ pé ẹ bá gba owó ọdún nù at least ó ṣe kò ṣe á ní nǹkan tí owó yìí tó máa ṣe àdúpẹ́ pọ̀ lọ́wọ́ gbogbo ẹ̀yin èèyàn wa tí ẹ wà ń bẹ̀. ẹ jẹ́ kí a sọ eléyìí kó tó di pé a wà máa jíjó ọdún àní hmm, báwọn jíjó ẹlẹ́yà láṣẹ Elédùmarè àtẹ̀mí àtẹ̀yìn. Àbínibí FM ìkànnì tiwantiwa Atlanta Georgia Amẹ́ríkà la wà. àǹtí mi Kẹ́mi ó dùn sí i ẹ bá ń kí ìyá Ìjẹ̀bú àti bàbá Ìjẹ̀bú o ṣàlàáfíà náà wà ọlábàmílọ́rẹ̀ mi bàbá àti màmá o ara ni yáyá wọn ní mọ́mì we have seen the that number okay ẹ ṣe ẹ nọ́mbà tó máa pè wá sí òun náà láti fi sórí ẹ mọ́ọ̀mọ́ yẹn six seven eight seven four three four one zero four seven seven zero nine one two seven five zero eight wọ́n ní mò ń sáré pè six seven eight seven four three four one zero four tàbí seven seven zero nine one two seven five zero eight fún àǹfààní àwọn tó wà ní amẹ́ríkà tí wọ́n ń béèrè lọ́mí pé ṣáwọn náà máa jẹ ẹ jẹ náírà ìdẹ̀lẹ̀ fún yín dọ́là cd lẹ́yìn tẹ́wà nílùú amẹ́ríkà lẹ́ máa jẹ tẹ́ bá pè wọlé cd lẹ́ máa jẹ nítorí pé cd ó ó easy láti send ṣùgbọ́n yìí lè send àyàfi tẹ́ bá fẹ́ kí n bá yín fún àwọn èèyàn yín nílùú nàìjíríà ní náírà tẹ́ bá gba ìbéèrè tá a bá béèrè mm, màá bá yín fún wọn ní náírà ṣùgbọ́n ẹ lè pè wọlé kẹ́kẹ́ àwọn èèyàn yín fún ọdún ọ̀tọ̀ nìyẹn o kì í ṣe pé tẹ́ bá ti pè wọlé ẹ̀yin tẹ́ bá fẹ́ mú nọ́mbà ẹ mú nọ́mbà ẹni mo fẹ́ mú nọ́mbà ni ẹ̀yin tẹ́ dẹ̀ mú nọ́mbà ẹ lè pè wọlé kẹ́kẹ́ àwọn èèyàn yín fún ọdún àǹfààní wà òní àjọ máa jọ gbádùn ara wa ni ọdún là ń ṣe ẹ ànífẹ́ lè ṣàṣemọ́láṣe lẹ́dùnmarè gbogbo wa pátápátá ẹ wò ó wọ́n ní àṣọdúnmọ́dún báyìí ní ìṣàwọ̀ àṣọdúnmọ́dún bá a ṣe ń ṣe lè àtúnṣe ẹ̀mí àtúnṣe ẹ̀mí lágbára Elédùmarè ni ẹ jẹ́ ń ṣe báyìí. bákan náà ok kẹ́hìndé àwo back àwo ṣé ẹ àwo báyìí kún ni àbí àwo bá kin àbí àwo kin kọ́ lélẹ́yìn torí ó yẹ kó jẹ́ kin ni ṣé àwo báyìí kún bí mi bá dẹ̀ pé dáadáa ẹ mọ́ bínú o ẹ mọ́ bínú sí mi o ẹ jẹ́ wá wá àwọn orin tó tó dáa. kárí ayé ìkànnì tiwantiwa ni wọ́n pè é ẹgbọ́n kẹgbà bẹ́ẹ̀.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 ó yá kí síbẹ̀ má gbé e kú ò ibẹ̀ ni ẹ máa gbọ́ lóòrèkóòrè. ṣé mọ̀ pé lánàá nígbà tí mo parí ètò ẹnìkan sọ yìí pé wọ́n ní kó má lọ sí yídì báwo ni àdúrà ṣe wá fẹ́ gbà hmm. wọ́n ní àìmọ̀kànmọ̀kàn ló ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú mo ń sọ fún wa wípé ọlọ́run wa ò ájì túndé ẹ kú ọ̀rọ̀ bàbá àná o hmm, ọlọ́run wà pẹ̀lú yín ọlọ́run ní fi yín sílẹ̀ bàbá one thirty seven ayé ló pa wọ́n àwọn ayé àwọn ayé náà burú bàdá yẹn sọ fún mi lánàá pé à nígbà mo sọ lórí ètò páyé àmú ní àbí bàbá one thirty seven ṣáyé kọ́ ló pa wọ́n yẹn hmm, wọ́n ní àwàdà mi ti pọ̀ jù ní àwàdà náà ẹ̀rín náà láàmọ́rin láṣẹ lẹ́dùnmarè anyway gẹ́mọ yín sọ pé ẹni yẹn sọ lánàá lẹ́yìn tí mo parí ètò pé wọ́n ní kó má lọ sí di pé ṣó dáa bẹ́ẹ̀ hmm, ó mà ṣe o ṣe rí èyí tí aláìmọ̀kọmọ̀kọ fi ń ṣera wọn òun ló pọ̀ jù pàápàá jùlọ àwa aláǹgbàdúrà lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ wa ń pọ̀ sí i aláǹgbàdúrà lójoojúmọ́ bẹ́ẹ̀ ni ìwà wa ló ń burú sí i kò síbi tí ọlọ́run ò sí gẹ́gẹ́ mo sọ fún wọn lánàá mo ní bá a bá jókòó sínú ilé wa ọlọ́run wà ń bẹ̀ lóòótọ́ mùsùlùmí lẹni tó ń bá mi sọ̀rọ̀ lánàá ṣùgbọ́n èmi sọ pé christian lèmi lóòótọ́ bẹ́ẹ̀lì ní kíkà má ṣe kọ ìpéjọpọ̀ ara wa sílẹ̀ àmọ́ ní situation báyìí kì í ṣe dandan bá a bá jókòó sínú ilé wa tá a bá ń gbàdúrà ọlọ́run á sì gbàdúrà wa yàtọ̀ sí àwọn pásítọ̀ tí wọ́n ń sọ yí pé ẹni tí ò bá ti dáadáa mẹ́wàá àtọ̀dọ́ máa wọná ṣé àwọn ti kú tó fi mọ̀ pé èèyàn máa wọná kí ló dé tá à ń jẹ́ káwọn èèyàn máa tàn wá jẹ gbogbo ìgbà ni máa sọ bíbélì ní pé ìwọ yóò mọ òtítọ́ òtítọ́ yóò sì sọ ọ́ di òmìnira níwọ̀nba tí mo mọ̀ tí mo kà mi ò gbọ́n tán o mi ò dẹ̀ mọ̀ tán ṣùgbọ́n ọlọ́run ọba mọ̀ ju gbogbo wa lọ ṣùgbọ́n níwọ̀nba ilé tí mo gbọ́ tí mo kà tí mo dẹ̀ mọ̀ ọlọ́run ò sọ yí pé bàbá ti dàda mẹ́wàá àtọrẹ èèyàn máa wọná ẹni tó ní èèyàn máa wọná ṣòun ti kú rí ni. àwọn olùṣọ́ àgùntàn méjì ló sọ̀rọ̀ yẹn kí nìyẹn ń sọ fún gbogbo wa kí ló tí gbogbo wa ò súnmọ́ ká mọ káká súnmọ́ tó dá wa nínú kọ̀rọ̀ yàrá wa níbi tí mo wà ọlọ́run wà ń bẹ̀ ọlọ́run wà ń bẹ̀ ọlọ́run wà tèmi pé ká kàn pé lórúkọ tó gbogbo nǹkan tá a bá fẹ́ wa. ọmọ ọdún sì adúpẹ́ lọ́wọ́ yẹn káàbọ̀ sórí ìkànnì yìí ọlọ́run ọba kì í gbowó kì í gbobì kì í jẹ láfún kì í jẹ àmàlà àtiyán tá à ń ṣe ọpẹ́ nìkan ló ń jẹ ọlọ́run bá a bá fún lówó bàbá la fọlọ́run lówó ọlọ́run kọ́ là ń fún lówó àwọn èèyàn là ń fún lówó ìdá mẹ́wàá àtọrẹ máa fi ń tún lè jọ́sìn ṣe ni ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé láyé twenty one century yìí ìgbà náà ni màmá lọ ra mọ́tò náà máa lọ ra bàtà tuntun náà lọ ra ọ̀pọ̀lọpọ̀ fi tún lè jọ ṣiṣẹ́ mọ́ nǹkan tó ń fi ìdá mẹ́wàá àtọ̀rẹ́ ṣe nìyẹn ọlọ́run kọ́ ló ń gbà mo ní àwọn pastors lórí mi mo ní àwọn lórí ètò mi tí mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa èmi náà dẹ̀ ní pastor tí mo tó jẹ́ pé mo dẹ̀ máa ń gba ìtọ́ni lẹ́yìn pé mo ní àwọn ọ̀gá lẹ́nu iṣẹ́ yìí ọlọ́run ó ju gbogbo àwọn ẹ̀dá lọ kò ń jẹ owó kò ń jẹ obì kò ń jẹ àmàlà kò gbowó kò gbobì ọpẹ́ nìkan ló ń jẹ ọlọ́run bàbá ti ń pè bó ṣe tó àti bó ṣe yẹ yóò dá wa lóhùn nǹkan kan dẹ̀ tó máa ń ṣe wá tó jẹ́ pé tí ọlọ́run bá tètè dá wa lóhùn bóyá a ti ń bèrè bèrè bèrè bèrè kò dáhùn àtẹ̀mí náà o àwa máa sọ pé à ọlọ́run yóò gbàdúrà àwa máa sá korobákorobá káàkiri òun náà fi ń gbá ọ̀pọ̀lọpọ̀ wa lójú ẹ jẹ́ kí n sáré sọ ìṣẹ̀lẹ̀ yìí ọdún là ń ṣe kò yẹ kí n sọ ìṣẹ̀lẹ̀ kankan lónìí tó lè ká máa kí n máa tẹ orin ọdún fún wa ní ọlọ́kan òjọ̀kan ṣùgbọ́n eléyìí mi ò lè wait kó di ọjọ́ mẹ́jọ ẹ jẹ́ kí n sọ ìṣẹ̀lẹ̀ yìí fún wa mo bẹ̀ wá torí ọlọ́run ẹ ṣíà fídíò yìí káwọn èèyàn lè kẹ́kọ̀ọ́ mo bẹ̀ wá torí ọlọ́run ṣé ẹ rí ohun tí n bá gbọ́ tàbí tí n bá rí òun náà lèmi náà máa wá gbé wá sọ fún wa lórí ètò mi ò ní fi ẹ̀kọ́ tọ́ná fún wa o ẹni tó bá sì lówó òtẹ́rù ẹ bá mi sọ fún pé tó fẹ́ fi tọ́ná kọ́ òun ló mú dání nítorí pé ilé ayé ń lọ à ń tọ̀ ilé ayé òkúkú lọ́bì kọ́kọ́ àwọ̀ ẹ̀dá inú ẹ̀ náà ni arábìnrin tí mo fẹ́ sọ̀rọ̀ ẹ̀ yìí Eh, ohun tó gba omijé lójú ẹ̀ ni bó tẹ̀ ti lè jẹ́ pé àwa obìnrin ọ̀pọ̀ ọgbà tá a bá ń ṣe nǹkan a kì máa wọ nǹkan tá à ń ṣe dáadáa a kì máa ń rò ó à sọ pé bóyá torípa ti wà nílùú òyìnbó tá a bá bá ọkọ wa sọ̀rọ̀ nǹkan tá a bá sọ lọ́kọ wa gbọ́dọ̀ gbọ́ àwọn ọkùnrin ọ̀pọ̀lọpọ̀ wọn wá wò pé mi ìfẹ́ kíyàwó mi bínú jẹ́ kí n gbọ́ nǹkan tó ń sọ àwa ti àwọn ọkọ wa sínú nǹkan tí ò yẹ ká tì wọ́n sí mo dẹ̀ sọ̀rọ̀ kan pé lásìkò pẹ́ndẹ́míkì four one ten ó ti pọ̀ jù ń ta kì í ṣe four one nine mọ́ àbí four one twenty ní kí n dẹ̀ pé or four one one thousand gbogbo ọ̀nà ni àwọn èèyàn fi ń wá ọ̀nà jìbìtì ojoojúmọ́ là ń pariwo mo sọ fún pé èmi gan tí mo jókòó yìí ní aago méjìlá òru mo wà nínú kulú bíbà ń ṣiṣẹ́ àti ẹnjìníà Awambi, à ń ṣiṣẹ́ ẹnìkan dẹ̀ èmi mo ní cash tí mò ń ná credit card ni máa ń ná ẹ̀wọ̀n kó máa ń fọ̀rọ̀ tèmi náà máa fi ń ṣe àpẹẹrẹ fún wa tá à ń pè ní example kẹ́ ẹ lè mọ̀ pé kò síbi tí kò sí ìṣe inú kulu yìí ni mo àlago méjìlá òru tí ẹnìkan tó ná. Eh, owó nu credit card mi torí mi ò ní debit card mo mò ná credit card ni máa ń ná bí bá sì ti rí owó màá sì máa dáwọ́ wọn padà díẹ̀díẹ̀ bí mo ṣe ń ṣe tèmi nu inú kúlù yìí mo wà tẹ́nìkan dẹ̀ ná hundred dollars nínú káàdì mi ìgbà yẹn mi ò tiẹ̀ tí ì ṣe eh, aláàtì torí ní ìsìn báyìí mo ti lọ ṣe gbogbo mi mo ti lọ ṣe gbogbo báyìí bọ́ mi ṣe aláàtì tẹ́lẹ̀ wípé kí n máa gba aláàtì ṣe wá rí hundred dollar tán náà yìí èmi kàn lọ sí orí péèjì mi àbí orí email mi wípé à mò ń wo àwọn mail àwọn tó ń sẹ́ndì email sí mi mo á ní jẹ́ kí n ka email mi máa ń jẹ́ kí n tiẹ̀ wo Account mi ìyẹn credit card yẹn kí n wo báwo ló dé nǹkan nǹkan báyìí mo sọ fún wa pé rédíò àbínibí èmi náà mo lọ gba owó tí mo fi dá sílẹ̀ nítorí pé owó la fi dá sílẹ̀ owó náà la máa fi pa mo lọ tọwọ́ bọ̀wé ni ní ilé ìfowópamọ́ tá à ń pè ní báńkì ẹ má jẹ́ kí n lọ síbẹ̀ ibẹ̀ yẹn kọ́ ni mo fẹ́ lọ. bí mo ṣe rí mo bá pè wọ́n ìgbà tí màá fi pè wọ́n wàhálà yìí orí mi ti kọrin mo bá ní a lóòrù yìí mo bá pè wọ́n nígbà tí mo pe àwọn tó ní ẹ̀ẹ́ ìfowó yìí tí àwọn tó ní credit card mi náà bá ní èmi mo ṣe ra mo ṣe mo ní bo mo ti ra nǹkan mo ní tí mo wà á lé mo ní mo wà á nu studio mo ní mi ò náwó kankan o ẹ yáa dá owó yẹn padà ibi tán wá kọ tí ẹni yẹn ti ná owó yẹn ìyìn tí ẹ wá mọ bẹ mi ò mọ bẹ mo ní ṣé mo ra nǹkan rí lóru ní olójú yín kò dẹ̀ tí wọ́n á ṣe online ká bá sọ pé online tó bá pẹ́ online ní ìsìn máa sọ pé ok o. Oh ẹ bóyá èmi ni mo ní kò ń ṣe online máa sọ fún wọn pé owó tí mi ò ná mi ò lè san o èmi dẹ̀ ní irú nǹkan báyìí máa ń bí mi nínú ni torí bàbá mi mo jọ bàbá mi mo jọ n bá sọ fún wọn pé má bàá dá owó yẹn padà mi ò ní san mo wá snap mo snap gbogbo eh, statement yẹn níbi tí wọ́n kọ sí aṣáájú ẹ káàbọ̀ mo snap ẹ̀ nìyẹn àti mi olúwa tóyìn isa láti France gbogbo ara Paris nǹkan bẹ́ẹ̀ o aṣáájú mo ṣì ń bọ̀ o mo wá snap ẹ̀ mo yẹ snap ẹ̀ mo wá sẹ̀ǹdẹ̀ sí wọn mo wá lọ wá káàdì mi náà káàdì mi wà lọ́bi mo ní bẹ́ẹ̀ ni mo lọ wá káàdì mi ọmọ ọba mò ń gbọ́ o lọ́rọ̀ kan ṣá mo ṣáà wá sọ fún wọn pé kí wọ́n dá owó mi padà pé mi ò ní san wọn wá lókè pé wọn máa ṣe investigation yarí ṣe yes ma ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o eléyìí mo fẹ́ sọ fún wa ọdún là ń ṣe ṣe lẹ́yìn kí n máa tẹ orin ọlọ́kọ̀ òjọ̀kan ṣùgbọ́n ẹ jẹ́ ń sọ eléyìí kó tó di pé torí ọ̀rọ̀ ṣùnùkùn náà ni ká tó bọ́ sórí ọdún fún àǹfààní àwọn tí wọ́n ṣẹ̀ ń darapọ̀ mọ́ wa mo ní ogún èèyàn àkọ́kọ́ tí wọ́n bá kọ́kọ́ pè wọlé àti rí àwọn tó pè wọlé dáadáa àdẹ̀tí rí àwọn tó fi àtẹ̀ránṣẹ́ ránṣẹ́ ṣùgbọ́n àwọn tó orí mi nìkan lè rí ẹ gbọ́. ok ẹ sọ fún mi pé orí mi nìkan lè ń rí orí mi nìkan kẹ kí ló dé ẹ kì í wò ẹ gbọ́ orí mi nìkan lè rí àwọn èèyàn ò sọ orí mi nìkan kọ́ lè léyìí náà èmi rí bíbáyìí. abẹ́yìn ni kẹ́ ẹ̀ wò lọ́dọ̀ yín dáadáa orí mi nìkan kẹ̀ ok ẹ bá dẹ̀ fẹ́ ká sún sẹ́yìn ẹ jẹ́ sún sẹ́yìn wọ́n lórí mi nìkan làwọn rí o orí mi nìkan kẹ̀ ẹ̀yin tàwa lórí Instagram tí kíní ẹ bá ti kọ́ tẹ bá mi padà torí ẹ̀ ń pé Instagram kì í gba púpọ̀ orí mi nìkan kẹ̀ kí ló dé ẹ jẹ́ ń wò ó. ẹ ṣe wá rórí mi nìkan a ah, ti bẹ̀rẹ̀ sí jó mo ṣe ń ṣàlàyé fáwọn èèyàn ni n bá bẹ̀rẹ̀ sí jó ní ti bá dìde bóyá ẹ rí mi tán dáadáa ẹ fẹ́ wo sexy lady <laughs> ó dáa bí mo ṣe ń sọ lọ màá adjust ẹ ṣùgbọ́n yín náà bá mi wò lọ́dọ̀ yín náà màá adjust ẹ ṣe <laughs> màá adjust ẹ wọ́n láwọn ò rí mi dáadáa ah ok o ẹ má wọrí ah mi máa dìde ẹ má rí mi ẹ jẹ́ ń ṣàlàyé eléyìí tí mò ń sọ yìí tán lẹ́yìn lọ́rọ̀ kan mo yẹn ń sọ lọ kojú ọ̀sẹ̀ kan lọ sígbà tí mò ń sọ̀rọ̀ yìí ni nínú káàdì kan ṣoṣo tá a tún wì lẹ́nìkan bá tún ná five hundred dollars five hundred dollars tí mò ń sọ yìí ìyẹn ló wá ta mí lára mo wá dìde mo wá pariwo aago tá à ń sọ yìí ó jẹ́ aago kan òru ó jẹ́ aago kan òru five hundred dollars tá a dẹ̀ ń sọ yìí ṣe mọ̀ pé ṣùgbọ́n bá mi wò lọ́dọ̀ tí yín náà ẹ jẹ́ kí mọ̀tẹ́ bá ti rí mi dáadáa ẹ ṣe mọ́ bá ti dìde sókè ẹ máa rí mi dáadáa gẹ́mọ yín sọ bínú ṣe bí mi ní ẹ láago kan òru pọ́ọ̀sì mi inú stúdíò náà mo wà nígbà tí ó tún tọ́rọ̀ yẹn tún ṣẹlẹ̀ tí mò ń ṣiṣẹ́ ẹgbẹ́ mo sọ pé gbogbo kíní ti gba gbogbo ọ̀pọ̀ lórí mi ìyẹn rédíò lẹ́ni ẹ̀ ná five hundred dollars n bá sáré pé àwọn iléeṣẹ́ tó ní credit card yìí n bá sọ fún wọn pé èmi o mo ti sọ̀rọ̀ ilé ẹ̀kọ́ rí mo ní mi ò ní sanwó yìí mi ò ní san o wọ́n ní mi ò ní san mo ní mi ò ní ah láago kan òru kì í tún ṣe online mo náà la ìgan pàápàá bí má máa bó bá jẹ́ mi ni màá sọ pé mi ni. hello. hello. ẹ hey, sọ̀rọ̀ sókè o hello. hello. ok o hàn ló. anyway six seven eight seven four three four one zero four èyí ogún àkọ́tọ́ bá kọ́kọ́ pè ni wọ́n máa jẹ owó àwọn ilé iṣẹ́ tí wọ́n ní ká fún yín ló tán bá dòwò pọ̀ àwọn ni wọ́n ṣonígbọ̀wọ́ iléyá special tòní àdúpẹ́ pọ̀ ní ọwọ́ wọn o àdúpẹ́ pọ̀ lọ́wọ́ wọn ẹ̀yin tí ẹ pè wọlé ẹ̀yin táyà yín já pé à bóyá ẹ̀ ní kírẹ́dìtì bó bá jẹ́ kírẹ́dìtì two hundred péré lẹ bá rà nǹkan tẹ́ máa jẹ́ ó two hundred lọ àbí ìyẹn á sì débì kan àdúpẹ́ hmm, pọ̀ lọ́wọ́ àwọn iléeṣẹ́ tí wọ́n bá wa dòwò pọ̀ lónìí tí wọ́n ní kí á fún àwọn èèyàn ní Eh, owó ipe kí wọ́n fi ṣe ọdún iléyá àdúpẹ́ pọ̀ lọ́wọ́n onírò ilẹ̀ o láṣẹ elédùnmarè gẹ́gẹ́ mo yẹ sọ lọ bí mo ṣe pọ̀ ní yẹn pé èmi mi ò ní owó kọ̀ọ̀kan tí máa fún wọn o wọ́n bá káńsù káàdì yẹn lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ní kí n ṣe àláàtì àjọwà lórí kinní láago kan òru mo dẹ̀ ṣe àláàtì mo ṣe ogbẹ̀ bọ́sẹ̀dé awolọ́lá adéwálé ẹ̀ka àbọ̀sórí kan ni bákan náà ọmọ kẹ́hìndé àkànkẹ́ tẹríba láti island my sister ẹ káàbọ̀ bàbá gúnwà aṣáájú mo dúpẹ́ lọ́wọ́ yín aṣáájú ti di mẹ́ta lọ́dọ̀ mi. wọ́n ní ọláìtàn you look sweet you look take away i love you so much èmi náà love yín o èmi náà love gbogbo yín. wọ́n ní ẹ̀mí wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún o àlámà anyway sísá mi ọmọ kẹ́hìndé wọn ní àkú ọdún o àkú yèdùn ẹ̀mí wa yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o àmì o wọn ní àti àlàáfíà àìkúbálẹ̀ ọ̀rọ̀ inshallah àmì olúwatóyìn sá wọn ní hello my sister àkú ọdún o a ṣe ọ̀pọ̀lọpọ̀ ìláyé o aláwọ̀mọ̀ mi ìyá mi ìyá mi fún gbogbo ẹgbẹ́ Rana fans Esther Akànni àríṣe mo dúpẹ́ lọ́wọ́ yín o màámi láti lu Nàìjíríà kò ní bàjẹ́ fún yín ọlọ́run yóò máa bá yín tú o ọlọ́run yóò máa bá yín dè ẹ ṣe ń dè é Mm, ọkàn gbọ́ balẹ̀ princess ọdúnladé àníkẹ́ my sister wọ́n ní barikade salam èmi náà kì í pa kú ọdún mami alájà sherifat mo rí àtẹ̀ránṣẹ́ tẹ tẹ̀sí mi láàárọ̀ yìí ẹ̀wọ̀n mọ̀rin yín bá o lágbára elédùnmọ̀ ọlọ́run bá mi lọ́rọ̀ ẹ̀mí yín o akéwò ọdún o ànífẹ́ lè ṣàṣemọ́ o ẹ̀ẹ́ni ṣàárẹ̀ o lórúkọ jésù ìṣàlà iná àtẹ́ná gbogbo àwọn oníṣàárẹ̀ lágbára ọlọ́run o ànígbókèrè ìbànújẹ́ o ọkàn gbọ́ wá balẹ̀ o bí mo ṣe ń sọ lọ bí aṣáṣe ṣèrè tó yẹ pé a ṣe aláàtì bẹ́ẹ̀mi gan bá ti fẹ́ náwó ní ìsìn kíákíá báyìí ni wọ́n sẹ́ndì aláàtì sí mi pé ṣé mi ni màá bá ní ó dá ẹjẹ́ ń wò náà ó dá èmi kọ́ o èmi ní o bó ṣe wà nu ẹjẹ́ ń wá sọ eléyìí fún wa ká lè fi kẹ́kọ̀ọ́ sísítà mẹ́mọ́ kẹ́hìndé wọ́n ní maybe you should cancel your current card kọ̀yìn wọ́n ti cancel ẹ̀ mo ti àwọn ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ńgbọ̀ tí o five hundred wọn ní cancel kí ni ìyìn ní san ni mo sọ yẹn ìyìn ní san o irú yẹn mo lè báyàn jà pa lórí ẹ̀ wàá dá mi mọ̀ <laughs> nǹkan tí mi ò ná ńgbà mi ò ṣe múgùn ṣe lásìkò pandemic yìí oríṣiríṣi ìwàkiwà àwọn èèyàn wa ń wù àwọn àwọn èèyàn wa nìkan kọ́ o nàìjíríà nìkan kọ́ o india wà ń bẹ̀ nàìjíríà wà ń bẹ̀ àwọn amẹ́ríkà wà ń bẹ̀ four one twenty ń gbogbo wọn four one twenty ń gbogbo wọn ṣùgbọ́n nǹkan tẹ̀mí ń sọ ni pé gbogbo wa á ń láti ṣọ́ra eh, bọ́sẹ̀dé ayọ̀lá mo ti kí yín ọmọọba ẹ káàbọ̀ gbogbo à ń láti ṣọ́ra ṣọ́rọ̀ mi yé yín à láti ṣọ́ra ẹ wá máa gbọ́ kó tó dípa máa lọ sí orí ìjó wa fún tòní. akí tó wà lórí www.abinibifm.com ẹ ṣé o iná nìsan gbogbo yàn abodintomi okun abodintomi ọ̀sà ibi tẹ́ ti ń bọ́ tẹ́ fi ń ra data àti íńtánẹ̀tì tẹ́ ń sanwó ẹ̀ ọ̀pọ̀ ọ̀bùkún lọ́lọ́mọ bá mi fi rọ́pò fún yín àtẹ̀yìn tẹ́ ń wò wá náà mo dúpẹ́ o. ṣáàrí nínú oṣù tá a parí yìí tá à ń pè ní June ṣáà pé July la wà yìí June ni ìṣẹ̀lẹ̀ yìí ni ó ṣẹlẹ̀ ní on twenty eight ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ ṣàpẹ́ thirty days dẹ̀ ní June láti twenty eight ni wọ́n bẹ̀rẹ̀ sí wáìpù owó àwọn ẹni yìí títí di July on the third oṣù tá a wà yìí wọ́n ní nínú Júùnù ni ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ arábìnrin tí ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ sí àwọn náà ni wọ́n pè mí wọ́n ní queen mo ní ẹ̀ wọ́n ní àwọn máa ní ìṣòro mo ní ìṣòro kílẹ̀ ní wọ́n sì bẹ̀rẹ̀ sí sunkún àtẹ̀mí àtẹ̀yìn ànírógun ẹkún o láṣẹ Elédùmarè àmọ́ ẹ jẹ́ ká ṣọ́ra ẹ wá máa gbọ́ o. arábìnrin yìí wọ́n ní orí Instagram àwọn ẹnìkan tó jẹ́ ọ̀rẹ́ wọn tí wọ́n jọ wà lórí Instagram wọ́n wá lọ lo fọ́tò Instagram ẹni yẹn ẹ jẹ́ wá sọ eléyìí fún yín mo bẹ̀ yín torí ọlọ́gbọ́ ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi àtẹ̀yin tẹ̀ tún mọ́ gbọ́ mi àtẹ̀yin tẹ̀ tún mọ́ gbọ́ ètò mi tẹ́ mọ́ lọ wò lẹ́yìn tá parí ẹ̀ ẹnikẹ́ni tó bá mú fọ́tò mi àbí péèjì mi tó ní kùn ní kó kẹ́ fóun ló kùn ló sọ pé ẹ fún mi lówó àbí mo fẹ́ bẹ́ẹ̀ ṣe nǹkan àbí kinní kan èmi kọ́ o èmi kọ́ o bẹ́ẹ̀ bá lọ sórí Instagram tẹ́ lọ mọ́ abínibí torí abínibí ni mo ti change sí lórí Instagram máa change gbogbo kinní mi sábínibí bẹ́ẹ̀ bá ní pé ẹnìkan àbí nǹkan kan ló ní queen queen ló sọ pé queen tẹ́sí show ìyálóde èmi kọ́ o mi ò ní kẹ́nikẹ́ni fún mi lówó mi ò ní kó mi ní gọ́ọ̀mẹ̀ntì sọ pé kó wá ṣe nǹkan kan o mi ní kó wá ra nǹkan kan o mi ò kí ń ṣerú ẹ̀ o mi ò kí ń ṣerú ẹ̀ o ẹnikẹ́ni tó bá bá yín tó dárúkọ mi ẹ pè mí ẹ pè mí ẹ má fẹ́ ní ọkọ lówó kò sí tó kàn mí o mò ń sọ tèmi báyìí o ẹ wá máa gbọ́ ọ̀rẹ́ arábìnrin yìí ni wọ́n lo ọlá àdúpọ̀ pọ̀ lọ́wọ́ yín o ọ̀rẹ́ arábìnrin ni wọ́n lo Instagram ẹ̀ ẹni yẹn pe arábìnrin yìí pé ẹ kú ọjọ́ mẹ́ta ò ṣàlàfíà lẹ́wà àwọn ọmọ ń kọ́ ọkọ ń kọ́ o adẹ̀kù pẹ́ndẹ́míkì yìí ṣé ẹ̀ ń tọ́jú ara yín arábìnrin ni àdúpẹ́ o kìíní kan ọ̀rẹ́ mi báwo ni ṣàlàfíà ni ṣùgbọ́n wọ́n ń ni wọ́n ń tẹ́ẹ̀sì ni ẹ jẹ́ kí n fi ká ní kò ṣe pé studio kejì kọ́lá wà níṣẹ́ ní bá fi gbogbo ẹ̀wọ̀n wá ṣùgbọ́n ó bà ní kò bàjẹ́ ẹ̀jẹ̀ ń ṣe báyìí ó bà ní kò bàjẹ́ ká lè rí i pé bẹ́ẹ̀ mi ò bá rí nǹkan kan mi ò ní sọ síta kí gbogbo á lè máa kẹ́kọ̀ọ́ àtèmi náà tí mò ń sọ̀rọ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní chat òun rèé gbogbo chati wọn rèé wíníwíní ẹ̀jẹ̀ kọfí ọ̀yìn tẹ̀ wá lórí YouTube ṣẹ́rí kò pé ṣe ló yẹ kó pé lẹ́nu kán jọ sọ̀rọ̀ kò pé lẹ́nu ṣẹ́rí kò pé lẹ́nu wọ́n kọ́kọ́ jọ ń chaàtì ẹ̀ ṣàlàfíà ni ṣàlàfíà ló wà wọ́n wá ní this this is a federal government and the IDA private grant foundation issuing billions of dollars in a grant money to a variety of groups each year. Grants are awarded to individual each to individual each and everyday grant program are not loan. You decide how much you need as long as the as long as the amount is lawful and you meet the foundation and the government agency requirement requirement and it never needs to be repaid never needs to be repaid ibi tí wọ́n ti mú nìyẹn ipe o ò nílò láti san owó ìpadà ẹni four one ten yìí four one twenty four one hundred four one one thousand òun ló ń type eléyìí tí wọ́n lo account ọ̀rẹ́ wọ́n ní you don't need to be repaid the money back nǹkan tí wọ́n fi mú rèé o nǹkan tí wọ́n fi mú rè pé you don't need to be repaid the money bank, back òun ni wọ́n fi mú ẹ wá máa gbọ́ o ó pọ̀ gan wọ́n ní is a is a, uh, the money the grant money is non-taxable and uh, interest free. Grants program do not require a credit check, security deposit, or cosine or cosine ẹ máa wá gbọ́ o nígbà tí ó text gbogbo eléyìí sí ó text gbogbo eléyìí sí òun náà ó wá ń jábọ́.